ẹwà ẹwà jẹ́ àlọ́ bá kó bẹ́ẹ̀ rọrùn wà lọ́wọ́ àti ètò pé mo máa gbé wa lọ́wọ́ yìí pé bóyá kò tẹ̀lé ẹ̀kọ́ wa kó fún wa nìkan ògùn kankan àtọ̀ fún ìṣàwọn fúlàní yẹn fúnra wa ni ni jáde ju alága ló ká lọ́wọ́ ìtúkọ́ máa jàmá àwọn ọmọ ẹ̀ dábẹ́ wọn ni ẹ̀rọ wa wá pé tábìsì ní kí àwọn ọmọ ọ̀la mi ha ṣé ìjọba ń ṣẹlẹ̀ ó lọ́ọ́ ti pẹ̀ fún abúlé yẹn ní ẹ̀ ó ní àwọn àwọn àwọn abẹ́rẹ́ olùpè ṣe ní kí sáré olóyàwó èdè ti pé èyí kò sí agbára ẹ̀ tọ́ka. títọ́ di pẹ́ ẹ̀ náà yẹn ká sí mu mọ̀. ẹ ó ní tí máa lè táwọn bá ti lè ṣẹ́gun sáré rẹ̀ nìkan oníṣàlù rẹ̀ nìkan ó ní fúlàní ti bẹ lọ́dọ̀ àwọn náà lé five thousand ó ní ṣùgbọ́n táwọn bá ti kọ́rùn sáré rẹ̀ ń tó ní president tó kọ́ bá sọ agbára wọn bá wọn bẹ̀ ká wọn ẹja try ọlọ́dẹ ṣe pé màdìmọ́ débẹ̀ gbogbo àwọn bàálù yẹn rẹ̀ complain mo tún sọ pé ìfẹ́ ni kókó nìyẹn wọ́n complain òun ló ti sáré fẹ́ làwọn fẹ́ àwọn fẹ́ kí àyẹ̀jẹ fúlàní yẹn kó dópin lọ àwọn ṣe mọ̀ pé nígbà tó gbogbo wọn ti sọ fẹ́ wọn ti fi mọ̀tọ́ náà ó ti di dẹrẹ kó kó sí sí láti kọ́ máa yé sí láti sí sílẹ̀ so màmá bẹ̀ ti sọ wọ́n mọ̀ pé àwọn ní kí n lọ́kẹ́ padà wá nígbà tó dájọ́ sí ẹ jẹ́ akọ́kọ́ yẹ wọ́n wọlé ní ìgàn káti ẹ̀yìn ká mi wọ́n wò ká wo bí wọ́n ti le tó akẹ́kọ̀ọ́ gbòòrò báyìí gbogbo àwọn ọmọ olóyè kan àwọn sọ wípé kí pété ah, máa fẹ́ lọ sí abasálẹ̀ yẹn pé agbọ́dọ̀ dira fẹ́ ká àbẹ́yẹrẹ mọ ní ẹja débẹ̀ wò náà ah, ah, ìjọ tá a kú ọlọ́lọ́ mọ̀ ẹ jẹ́ ká dọ́dọ̀ sálẹ̀ yẹn ká bá sọ̀rọ̀ àwọn ní agẹ́rẹ́ kan bàtà lọ wọn la máa bá sẹ́kì pọ̀ tí máa dábàá dé sẹ́kì pọ̀ tó ní pa àwọn sàpà àjọ ẹja débẹ̀ àbẹ́yẹrẹ sí adébẹ̀ àbáwọn sọ̀rọ̀ àrísàlù tuntun bàbá onígbóló wọ́n ti pé àṣẹ ọlọ́dẹ ti wà lórí ìgbà tó fẹ́ ṣẹlẹ̀ tó ọlọ́ọ̀ ti fẹ́ kó ṣẹlẹ̀ tó dẹ́dẹ́ bí kó ṣẹlẹ̀ wọ́n ti pa sọ̀rọ̀ ságídí ṣùgbọ́n lọ sọ pé màá parẹ́ màá lé ẹkọ́ lu yẹn torí pé yẹn jẹ́ tó fi ń jà àwọn Yorùbá yẹn tó ti tó so gbogbo nǹkan a bá fẹ́ ṣe ó nídìí kí yẹn nífẹ̀ẹ́ ara yẹn tẹ́yìn bá ti nífẹ̀ẹ́ ara yẹn gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ìrọ̀rùn ni ìfẹ́ lọmọ Yorùbá nídìí torí pé à nífẹ̀ẹ́ ara wa òun nífẹ̀ẹ́ àjẹ wa ọkùnrin tó pé à nífẹ̀ẹ́ ara wa ni Babangida fi sọ pé tó bá gbọ́ pé wọ́n fẹ́ yá wọ́n fẹ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá ta ni ẹ tó bá ní Yorùbá nìkan wọ́n kà lọ sùn torí pé mo kò ó ní ìmọ̀ ọ̀sọ̀ kan Babangida lọ sọ hmm. but eléyìí sì ó yí wọn lọ́wọ́ wọ́n ti rò pé bí yorùbá sí lẹ́nu yorùbá òsè kò tọ́wọ́ pé tí yorùbá dìde sàkí ó gbà lẹ́sẹ̀ kì í ṣe ó kó ń fasẹ̀ bò òun náà rò ìbàdàn ó ti ṣubú òun náà rò bọ́ wọ́n rí pé ìgbòho dìde ìbàdàn tẹ̀lé sàkí tẹ̀lé gbogbo ẹgbẹ́ gbogbo ó ṣe kí wọn ìgbà tí bọ́lọ̀ ló ṣe tán tó fẹ́ gba yorùbá lọ́wọ́ tí yẹn jẹ ìsílẹ̀ ni gbogbo àwọn èèyàn mọ̀ tún mẹ́rin ọmọ Oòduà ni ọmọ ìfẹ́ ni ìfẹ́ ni Oòduà yẹn. fẹlẹ akọjá. so ẹ ṣe bàbá wa. owó kọ́ ni gbogbo nǹkan. Tẹ̀gbọ́n mo sọ pé kí ọ̀rọ̀ ẹ ṣe gan abijé ti bàbá wa. Fọwọ́sowọ́pọ̀. Mo fẹ́ ká kọ́. Ṣé pé tí ẹ mọ̀ pé ẹ Yorùbá ẹ ti àfẹ́ nílé ẹ̀ ń jìnnà ẹni tí yàrá nífẹ̀ẹ́ kọ́ bá ṣe nǹkan tí ọ̀dà ẹni ohun tó ṣe ẹ dà. Ohun tó ṣe ẹ gbin la fẹ́ ó ti dà bẹ́ẹ̀ so apá àwọn tó ń bínú máa jáwọ́ ni àwọn tó fẹ́ kọjú ogun gan máa sá ṣẹjọra sàn ọ̀pọ̀ èrò kọ́lá fi ń jagun ṣùgbọ́n sọ̀pọ́tà wípé ohun tí ń ṣe yẹn sẹ́ẹ̀ gbogbo wa la fẹ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀ tẹ́nu bá ti lọ sí straight torí pé kì í ṣe pé ẹnìkan ń gbọ̀yọ̀ ẹnìkan ń gbà sábà ẹnìkan ń gbọ̀gbọ̀n gbàgbà kò sí nǹkan tá a fẹ́ sáà ní sàmìlẹ̀ ṣùgbọ́n wa sí ọlọ́run sáà ní yorùbá. bàbá nǹkan ṣe yìí ló gbé bàkínní o sẹ́yìn gbogbo ariwo fúlàní ẹ̀sìn àkọ́kọ́ ni gbogbo gẹ́gẹ́ àṣọ ẹ̀ ń gbà gbogbo ẹ̀ máa wálé tẹ máa fi flag Oòduà báyìí. agbára Ọlọ́run ìlú bẹ́ẹ̀ wọlé kò sẹ́ni tó tẹ́ lọ́rùn hmm. ni ìlú yìí máa ń tètè sọ̀rọ̀ ìdarúgbó ni. Ah, ah. ẹsẹ̀ tí ẹ ní ẹsẹ̀. irú èmi simon simon jẹ́ ẹsẹ̀ tẹ́lẹ̀ lè ṣe wọ́n bá lọ. òru wa kò ní mújù òru wa kò ní lágbára jù òtútù wa níwọ̀nba ni gbogbo nǹkan wa ọlọ́run ló fún wa ọlọ́run ló fún wa ọlọ́run dá yorùbá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ó lè fún wa ní àṣà àtòyé àwọn ẹ̀gbọ́n tó ń kàwé torí wọ́n pé tí wọ́n sùn òrìṣẹ́ kẹ̀kọ́ sá lọ lóyìnbó lọ ti ẹrú bẹ̀. akọ mi wà akọ mi wà. yẹmi wà ní sùúrù ntì yẹmi nìyẹn kò ṣe yẹmi so baba adúpẹ́ lọ́wọ́ yín ẹ so náà ni mo fẹ́ sọ mo fẹ́ kí mo fẹ́ kí pátókì sọ nǹkan tó bá gbé lọ́wọ́. ìbéèrè méjì tí mo fẹ́ béèrè sọ̀rọ̀ bá àwọn yìí kan. tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì orí ètò ìgbélárugẹ àṣà yorùbá la wà a ní bàbá wa ń lélẹ̀ ní bàbá wa akọni òòṣà olóyè Sunday Igboho hmm. a ní ìbéèrè méjì péré láti béèrè ní ọwọ́ bàbá bàbá ẹ káàbọ̀ sí orí ètò ìgbélárugẹ àṣà yorùbá ẹ ṣeun gbogbo iṣẹ́ takuntakun tí ẹ ti ṣe ni gbogbo hmm. àwa tá a wà lókè òkun láti rí tàdéyìn lakọni a jẹ fi àdúrà ràn yín lọ́wọ́ àfi tì í pé gbogbo tẹ gbé lọ́wọ́ eléyìí máa jẹ ṣàṣeyọrí ẹ. àṣẹ àṣẹ bẹ́ẹ̀ni ṣé láṣeyọrí wọn máa forí ara wọn ṣe. àṣẹ. bàbá tiẹ̀ ní ká béèrè lọ́wọ́ yín ìjẹ́ kí náà tiẹ̀ ń pè ní Oòduà tàbá ní àwa ọmọ Oòduà kí ni ìfẹ́ ni ìfẹ́ ni ẹlòmíràn Hmm. ẹ má ba production yìí jẹ́ náà ṣẹ̀ṣẹ̀ ní production yẹn pa mí ẹ ti mo fẹ́ pa náà ẹ káàbọ̀ sórí ètò ìgbélárugẹ àṣà yorùbá ẹ̀yin ọ̀nà wálé lóko lẹ́yìn odi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọdún ni mí lórí ètò ìgbélárugẹ àṣà yorùbá olóyè adébáyọ̀ fátókì láti ìlú berlin germany a ní àwọn bàbá wa akọni òòṣà ní ilé lẹ́ni lórí ètò ìgbélárugẹ àṣà yorùbá iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ iṣẹ́ ilẹ̀ yorùbá oníṣòro ṣe fún wọn wọn á ṣe láṣeyọrí àwọn bàbá wa wọ́n wà níbí nílé pẹ̀lú wa lórí ètò bàbá ẹ bá wa kí àwọn olólùfẹ́ yín lé. ẹ mú kí gbogbo ọmọ yorùbá lé lóko lẹ́yìn òde o lọ́wọ́n bá tó láyé tọ́lọ̀ ọ̀nà kò ní dójú ti gbogbo yẹn àṣẹ àṣẹ gbogbo yìí bọ́ àṣẹ lọ́wọ́n dẹ̀ wá tún ìlú wa sí. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àkú oríire tó gbogbo iṣẹ́ tí Elédùmarè gbélé bàbá wa lọ́wọ́ wọn gbé wa débùté re ẹni tó bá ní kò ní rí bẹ́ẹ̀ wọn á forí ara wọn di ni o. bàbá a ní ìbéèrè méjì láti ìbéèrè lọ́wọ́ yín lórí ètò lẹ́yìn ǹjẹ́ tá a bá tiẹ̀ ń sọ pé ọmọ Oòduà ni wá ọmọ Oòduà kí ni wọ́n ń pè ní Oòduà kí ni wọ́n ń pè ní ọmọ Oòduà bàbá. ẹ o tó ń pè ní ìtumọ̀ Oòduà yẹn ni pé ìfẹ́ ìfẹ́ ni ìfẹ́ ni Oòduà yẹn sọ pé àwọn bàbá tí bàbá tá à ń pè ní Oòduà yìí ó jẹ́ olólùfẹ́ ọmọ Yorùbá ìfẹ́ ló fi gbé ọkọ rẹ̀ kalẹ̀ so gbogbo ẹni tó bá pẹ̀lẹ́ ní ọmọ Oòduà kò yẹ ká mọ bìtì ara wa tàbí ká mọ dá ara ká mọ sì bàjẹ́ ara ká mọ gbẹ́ra lẹ́tọ́ ní pé bàbá wa láì pé yóò gbà ẹ̀dẹ̀ gan. ẹ ọ̀dà ẹ pé àkóbá yẹn pété ayé. ẹ sọ mo dùn àná gbogbo nǹkan tí sẹ́mo yìí pé ẹni tó bá da Yorùbá lẹ́ni tó bá da kì í láwọn kankan lára hmm. bàbá rí ìgbẹ́ lára ẹni tó bá da ni àìkí sè bẹ́ẹ̀ kíni ata ni aba nu olu b'a nífẹ̀ẹ́ bɔn k'a b'a nífẹ̀ẹ́ ara hali olu se yiri ara de amọ so an na ti nífẹ̀ẹ́ ara wa ẹ de tuma o bu ẹ ṣeun bàbá wa tí ò ẹ̀yin èèyàn wa lé ẹ ti gbọ́ bí bàbá wa ṣe sọ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa àwa ọmọ Yorùbá àwa ọmọ Oòduà tó ó jẹ́ àkọ́kọ́ ìkejì bàbá ìjàgbara tí ẹ ń jà fún àwọn gbogbo gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀ yìí ǹjẹ́ ó tiẹ̀ ní àwọn kan tí wọ́n wá pè yín lé pé ẹ wá lọ jàjà fún àwa ọmọ Yorùbá ni àbí Ọlọ́run ló tiẹ̀ gbé sí lọ́kàn láti jíkiri hmm. àti jà fún wa. Hmm. Ọlọ́run lọ́ba ti ń jà fẹ́ dà hmm. èmi ò lè jà fún Yorùbá ẹ Ọlọ́run lè ṣe Ọlọ́run lè jà fún Yorùbá wípé ní Bíbélì nígbà tó lọ́sẹ̀ tó tọ́ fẹ́ lo Mósè láti ṣiṣẹ́ ní Mósè ní ìkàlẹ̀ mi Ọlọ́run ní kí ló fẹ́ lé mi mo fẹ́ lò ẹ̀ náà kì í ṣe pé Mósè ṣe bẹ́ẹ̀ ẹ pé inú ilé Mósè abẹ́ inú ilé Fáráò láti tọ́ Mósè dàgbà Fáráò ló pè mí báwọn olóṣèlú Nàìjíríà yẹn bẹ́ẹ̀ mi ṣe wà pẹ̀lú wọn tí mo mọ̀ jẹun tó mo rí pé kàbá mi wọn ò nífẹ̀ẹ́ Yorùbá wọn ò wa àwọn tá à ń pè lórí wa olóṣèlú yẹn wọn ò nífẹ̀ẹ́ wa wọn ò nífẹ̀ẹ́ wa wọn nífẹ̀ẹ́ àwọn fámìlì wọn kan wọn ò nífẹ̀ẹ́ wa ṣètò àwọn sàn àwọn Fúlàní tàbí bàtà yìí Fáráò làwọn ọlọ́ọ̀ni Mósè lọ sọ fún Fáráò fún mi ní pé jẹ́ kí àwọn Israẹli lọ ọlọ́run bẹ ni Mósè sọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ ṣiṣẹ́ ó wá lo Mósè láti sọ̀rọ̀ so ìgbà tó yẹ pé ọlọ́run ló gbé Mósè wọ̀ láti sọ̀rọ̀ pé sọ̀kà báyìí sẹ́wọ̀n kí dandan ni kó di wàhálà so eh, ọlọ́run ló kàn sọ pé ìwọ sọ̀rọ̀ Sunday lọ́bẹ̀ tó bá ti lọ ẹ̀mí máa rú ẹ màá ti bẹ̀ dá gba Yorùbá yọ nínú gbogbo wàhálà tí ń jẹ wọ́n yẹn so ọlọ́run ni ìkéṣe mi hmm, ìkéṣe pé mi mo sọ pé mo fẹ́ lọ gba ọlọ́run kàn ọkàn ìwọ ọlọ́run kò yé mi gan hmm, ọkàn ìwọ ọlọ́run iṣẹ́ Elédùmarè kábíyèsí ọlọ́run ọba Elédùmarè ẹ ṣeun tí bàbá wa Sunday Igboho tọ́lọ́run lòun láti gba àwa ọmọ Yorùbá nínú gbogbo tí àwa yìí. bàbá ìparí ọ̀rọ̀ yìí ni pé kí ni ẹ ní láti bá àwa ọmọ Yorùbá sọ lórí nǹkan tí ó wà nílẹ̀ gẹ́gẹ́ bí ìfọwọ́sowọ́pọ̀ àti bí ó ṣe lè láyé tí mo kẹ̀fẹ́ sọ fún gbogbo àwọn Yorùbá náà ní pé ká nífẹ̀ẹ́ ara wa hmm. ká dó papọ̀ báyìí ká bá dó papọ̀ báyìí ìyàwó lè jẹ́ wa á lè yìí.